أحد وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد يقول الله عز وجل يقول الله عز وجل يا أيها الناس الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا عباد الله لازم إن دون سوى أنا لكي إن إنه يدعو أن يجاهد ti lọ ibi kò ní àti tí o bẹ́ẹ̀ ní púpọ̀ òun náà lọ́pọ̀lọpọ̀ nínú wa wà. àwọn ẹ̀kọ́ kan wà lẹ́nu ìsìlámù wa eléyìí tó rọ̀ mọ́ ipò àìní àbí aláìní púpọ̀ eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ nínú wa wà eléyìí tó yẹ ká mọ̀ nípa rẹ̀ nítorí báwa náà lè bá bẹ́ẹ̀ ẹnu ẹni tó ṣe é gbé á padà sórí ilé láyé yóò fi dààmú àtọ́bàdé lọ́la gbé gbàgbé yàtọ̀ àkókò tí wọ́n pè ní alùpàpọ̀ òun náà ni kéèyàn máa ní kẹfẹ́yàn kó kájà kéèyàn máa ní kẹfẹ́yàn kó kájà ṣùgbọ́n àìní kẹfẹ́ àmì kó kájà sí wọn kì í pò ní àyè àìní dáàbò kájà wọn kì í pè ní àyè tó bá yẹ kí nǹkan tá a kó kájà ó bá ń bẹ tó wa agbára wa ti ba a lè rí nígbàkigbà tá a bá ń bẹ̀rẹ̀ wọn ti pẹ̀lú eléyìí láì ní. ìmọ̀ta bá wo àwọn ẹ̀dá tó ti tẹ́bí dá lọ́lọ́dà wọn tí ọlọ́run ọ̀bẹ ẹlẹ́dà wa tó ṣẹ̀dá wa yóò hàn sí wa gbangba tí aláìní gbogbo wa pátákó lọ́gbọdọ wa níwájú ọlọ́run ọ̀bẹ ẹlẹ́dà wa ọlọ́run ọba nìkan ni ọba ọlọ́rọ̀ ọlọ́run ẹlẹ́dà wa oníyá iyú hànà àtúmọ̀ lùkọ̀rọ̀ ìlọ́wọ́ wọ́n lọ́wọ́ wọ́n lọ́wọ́ ẹ̀yin ẹ̀yàn ẹ̀yin màlálà yìí sí ọ̀wọ́ ọ̀wọ́ òun náà lọ́ba tọrọ ọba tá a fẹ́ yìí fún bẹ́ẹ̀ ni àwa yìí ọlọ́run ẹlẹ́dàá wa ni ọba ọlọ́rọ̀ nítorí pé gbogbo wa àtẹni tó lówó àtẹni tó lọ́lá àtẹni tó nípò àtẹni tí ń wò kọ́ yẹ ọ́ àdìgbò gbogbo wa la ká bàtí ká máa sẹ́yìn owó oníkálukú wa láti kú. àlélẹ́yìn ọ̀sẹ́nìkan nínú adágbára rẹ̀ bẹ lọ́dọ̀ rẹ̀ ọ̀dọ̀ ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa lélẹ́yìí wà á ń bùkátà rẹ̀ lọ́dọ̀ rẹ̀ á ń tọrọ rẹ̀ lọ́dọ̀ rẹ̀ eléyìí fi hàn pé gbogbo apátálá láyé ọlọ́run ọba nìkan lọ́bọ̀ ọlọ́rọ̀ ọlọ́run ọba tó sọ nínú sóra mi ó ní wallahu al-ghani wa antum al-fuqara Allah ọ̀nà lọ́ba bẹ́ẹ̀ ni gbogbo apáta polongodo tá a bá wò wá sí ọlọ́run ẹlẹ́dàá wa aláìní gbogbo wa lè níta wá gbalẹ̀ orúkọ láìní ilé tí a fẹ́ sọ̀rọ̀ bá òun náà eléyìí tó ní ṣe pẹ̀lú owó àìlówó àwọn ẹni tí lówó tí jẹ́ tálákà oríṣi ọ̀nà púpọ̀ iná ni wọ́n pín sí ọ̀nbẹ nínú wọn ẹni tó ṣe é pé kò lówó tó ń ta ìlówó yẹn tí wọ́n bá fi lè wá bá tówó múra rẹ̀ wá bá ń sàn lọ lójúde rẹ̀ yóò yóò yóò sì máa wò tí owó ìbájókòó sùn lọ́wọ́ ìnira burúkú ní òbí bò torí yóò máa rówó tó ń yóò ikú àìròjú báyà ń patọ́ lọ kí ti ìfàkùdù oríṣiríṣi ti sèyàn àwọn èèyàn tó rí báyìí wọ́n wà ṣùgbọ́n àwọn ọ̀pọ̀lọ títí àwọn náà làwọn ẹni tí wọ́n máa ń pè ní ọ̀sítọ́ káàdì àwọn ẹni tó fi pé wọ́n rí ayé wọ́n rí ta wọ́n bẹ nínú àwọn èèyàn táwọn náà já láyìn àwọn ẹni tó ṣe é pé wọ́n ń fẹ́ owó ṣùgbọ́n ìfẹ́ tí wọ́n ń fẹ́ owó kìí ṣe fífẹ́ tó múmú láyà wọn kìí ṣe ìfẹ́ tó múmú láyà wọn débi wípé tí wọ́n bá ti ẹ̀rí owó kò lè mú kí inú wọn dùn rárá nítorí pé àwọn àgbà wípé ara owó ọ̀nà nìyẹn wà bó tilẹ̀ jẹ́ wípé wọ́n ti kórìíra owó ní ìkórìíra eléyìí tó lè bí kéèyàn ti ra rẹ̀ lé rárá ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọn jẹ́ni tó jẹ́ pé ọmọ di owó ká gbogbo bá ti di ọwọ́ wọn kò sí nínú tó lè mú dùnú bá wọn. àwọn eléyìí ni wọ́n ń pè ní ẹni tó yọ ọdún sí tọ́lọ̀ wọn bàbá tẹ̀. àwọn oríṣi mi tó wà nínú àwọn ẹni tí wọ́n jẹ́ tálákà tí wọ́n jẹ́ aláìní àwọn náà làwọn ẹni tó ṣe é pé níní owó wọn ò nífẹ̀ẹ́ sí ju àìní lọ méjèèjì dọ́gba lọ́dọ̀ wọn méjèèjì dọ́gba lọ́dọ̀ wọn torí ti eléyìí wọn ò ní dìde sọ pé àwọn ti ẹsẹ̀ fẹ́ni tí ń wá lọ sókè sódò rárá o tó bá bá wọn láì jẹ́ kí wọ́n fi ra wọn sí àtòrí ẹ̀ wọ́n gbà wọ́n sì dùnnú sí i tó wọ̀ bá wá bá wọn wọn ò ní dìde nítorí ẹ̀ wọ́n á máa bàtúkú wọn jẹ́ lórí kówó náà là ń lé ká owó náà là ń wá ká àwọn eléyìí ni wọ́n ń pè ní aláyọ̀ ọkàn ó sì bẹ nínú àwọn èèyàn ẹ̀sùn tó kó ní bùkátà tó wọ́n gidi nítorí bùkátà tó ní sí owó yìí báyìí yóò máa wá owó yóò máa wá lọ síbikíbi yóò wá lọ síwá yóò wá lọ sẹ́yìn nítorí pé ọmọ ẹ̀kọ́ níbi owó láti fi sẹ̀mí ìjẹ àti ìmú ọ̀hún àti nítorí wọn máa wọ̀ sọ́run gbogbo eléyìí ló ká tó owó ńlọ́fà tóbi jẹ́ ike yóò máa gbìyànjú yóò máa wá ká gẹ́gẹ́ bí ipò ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ti fi wà láyé nìsín torí pé kálukú wọn máa wọ ike táwọn bá ti tẹ́ bóòlù àwọn ti ti fẹ́ jẹun ọ̀pọ̀lọpọ̀ sẹ́kàn làwọn ṣe fún ọ̀pọ̀ àwọn lẹ́tọ̀ àwọn lórí rẹ̀ àwọn eléyìí làwọn ṣe ń pè ní aláìní tó nínú kàtà. àwọn míín tún bẹ nínú àwọn ẹni tó ṣe pé aláìní làwọn náà tálákà ni wọn aláìní ni wọn tálákà ni wọn wọn bùkátà owó wọn sì ń fẹ́ láti fi gbọ́ àwọn bùkátà wọn ṣùgbọ́n wọn nílẹ̀ dìde láti lọ wá owó yìí nítorí kíni nítorí pé àárẹ̀ kan bẹ lára wọn tó dá wọn lágara ó kó àárẹ̀ bá wọn kò ní jẹ́ kí wọ́n lè sá sókè sódò kí wọ́n lè rìn síwájú rìn sẹ́yìn lórúkọ pé àwọn owó káyé wọn ní bí ọ̀nà tí wọ́n fi lè gbìyànjú bẹ́ẹ̀ ṣùgbọ́n àìní tó ń tẹ̀ pẹ̀lú wọn. àwọn eléyìí ẹni tó sọ pé ó ń ṣe ńbárì ńbárà ìbáṣepé mi náà rọ́nà rẹ̀ ni èmi náà bá lọ wà ṣùgbọ́n ọ̀nà yóò dí máa ní ìlọ́pàá rẹ̀ fèrè. ǹjẹ́ ọlá kan ń bẹ fún títẹ́ tálákà tọ́lá kan bẹ báyìí àbí òtọ́lá fún un òsì tàbí ṣùgbọ́n alukur'an yà alákùnrin àti sunna anabi muhammed sallallahu alayhi wa alayhi wa sallam gbogbo wọn tọ́ka sí fi ọ̀la ńlá ọ̀n bẹ fún títẹ́ tálákà ọ̀n bẹ fún àyè nítorí ẹ̀ má banú jẹ́ má má jẹ́ ní tó so ike yóò fira rẹ létí nítorí kò tọ́ bára rẹ ipò ọ̀jẹ́ ni tí kò ní ọ̀la ń bẹ fún àwọn aláìní eléyìí ọlọ́wọ́n bẹ lẹ́dàá wa tọ́tọ́ka sí sanabu muhammed sallallahu alaihi wa sallam tó ń náà sọ fún wa nípa rẹ̀ ọlọ́run ẹlẹ́dàá wa ó ní lórí kòkòrò al-muhajirin alladhina ukhrijū min diyārihim wa amwālihim ọlọ́run bá ní eléyìí yóò máa jẹ́ ti àwọn aláìní ti àwọn aláìní àwọn ẹni tó ṣe hijira àwọn ẹni tí wọ́n lé kúrò láwọn alé wọn wọ́n tún lé wọn kúrò nínú dúkìá wọn ní ìgbà tó náà bá fẹ́ sọ̀rọ̀ àwọn al tí wọ́n bá nàbí Muhammad sallallahu ṣe hijira kúrò ní Mẹ́kà wá sí Madina àwọn ẹni tó gbẹ́sẹ̀ wọn sá kúrò níbi tí ò ti rọrùn tí ò ti rọgbà fún wọn láti sin lọ́n wọn gbé sá wá sí Madina pàtọ́lọ̀ fẹ́ ròyìn wọn ìjálá ẹ̀yìn lọ́lọ́run ọba fi kọ́kọ́ ròyìn wọn. eléyìí túmọ̀ sí pé ipò jíjálá ẹ̀yìn o gan-an là kọ́kọ́ àgbéga o gan-an là kọ́kọ́ àpọ́nlé eléyìí tí ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó fi tọ́pàá sí ọ. nínú súrà mi قالني للفقراء الذين احصروا في سبيل الله لا يستطيعون ضربا في الأرض so àti àti pé eléyìí yóò máa jẹ́ ti àwọn aláìní àwọn ẹni tó ṣe é pé wọ́n ti wọn mórí ilẹ̀ wọn ò jẹ́ wọn lè lọ wọn ò jẹ́ wọn lè lọ ní ojú ọ̀nà ọlọ́run káwọn náà jẹ́ ẹni tó ṣe é pé yóò lọ kópa nínú àti jagun sójú ọ̀nà ọlọ́run àwọn kan ló mú wọn mọ́lẹ̀ aláìní ni wọ́n ti jẹ́ ìròyìn wọn tọ́nà ròyìn wọn àkọ́kọ́ ròyìn pẹ̀lú pálàìní ni wọn ó túmọ̀ sí pé àìní kìí máa tẹ̀sẹ̀ àìní yìí sórí burúkú àìní ipò tó wọ ọlọ́run ló sọ sí gẹ́gẹ́ bó ṣe wù pípò tẹlómìn sípò ẹni tó ní bọ́ba ti wo lówó ẹni ló máa ń sọ̀rọ̀ ẹni. nínú àdìsàn nàbẹ̀ Muhammad sallallahu alaihi wa sallam anábìnrin àtọ́ka sí irú ọlá ti fẹ fún àwọn tálákà àwọn aláìní anábìíní kóńtù àlàbàbí jẹnà fẹ̀yìdà àmàtúmẹ̀yẹ kúrò kọ̀rọ̀ ilà ilà ẹnna asáàbà tẹ̀sí maxtuubun mustafakun cali abi maxbuusun mustafakun cali anabi sallallahu alayhi wa sallam ó ní mo dúró lẹ́nu ọ̀nà àlẹ́ fún àlùjẹ́nà mo wá rí i pé. ọ̀gọ̀ọ̀rọ̀ ẹni tọjọ máa lè jẹnà gbogbo wọn aláìní ni wọn ọ̀gọ̀ọ̀rọ̀ ẹni tọjọ máa lè jẹnà aláìní ni gbogbo wọn ilà ẹnna asáàbẹ tẹsí mahbusun ṣùgbọ́n àwọn ẹni tọ́lọ̀ wọn bá fún lówó láyé àwọn ẹni tọ́lọ̀ wọn bá fún ní nǹkan ilé ayé àwọn wọn sì nà máa wọn sì nà máa wọn ọ̀rọ̀ nà lọ eléyìí túmọ̀ sí pé ọlá ń bẹ fáláyìn ọlá pé àwọn ẹni tó pọ̀ jù nínú àlùjẹ́nà tó náà wọn bá sàdéhùn rẹ̀ fáwọn olùgbàgbọ́ òdodo àwọn ẹni tí wọ́n ní àwọn náà á rí nínú ẹni tí wọ́n wà àlùjẹ́nà ṣùgbọ́n àti ìsìn sọ fún wa wípé àwọn ẹni tí wọ́n ní wọn ọ̀rọ̀ náà lọ wọ́n ti wọn lọ́nà wọ́n ti sẹ́nà má wọn wọn ò sí wọn ọ̀rọ̀ náà lọ. alimami Bukhari àti Muslim ló gbà wá nínú ẹgbà wá mi anábẹ́ Muhammad sọ رزق آل محمد قوتا حديث هنا الإمام البخاري أتي مسلم لبعض النبي بني والله ما أنبئه يقول سيارتك أوارى لي النبي محمد صلى الله عليه وآله وسلم نكون ما ريجك أرزقي وان جوجك وما ريجك أنا بيوتر أرزقي ميجو máa fún wa níjẹ máa fún wa nímú lọ nítorí ẹ eléyìí túmọ̀ sí anabi sallallahu alaihi wa sallam anabi tó jẹ́ anabi tó sẹ̀mí nínú àìní anabi tó sèké tó bá jẹ́ pé ilé ayé ìlọ́ba wù tó bá bẹ́ lọ kò ní kí ìdákẹ́ àdúrà tí gbígbà àdúrà ó ti dé ṣùgbọ́n nǹkan tó tọrọ òun náà ní wípé arìnrìn tó bá ti fún àwọn ará ilé Muhammad sallallahu alaihi wa alihi wa sallam yọ jẹ́ mímọ́ àrí jẹ́ni eléyìí túmọ̀ sí pé ọlá ń bẹ fún ipò kéèyàn wà ní ipò àìní

gbogbo tó bá gbà làwọn ọba fún subhanallah ọlọ́wọ́n ọba máa fi dé tètò rẹ̀ ó tó ti àtẹ́tọ̀ Muhammad sallallahu alaihi wa sallam bó ti lè dé Umar ibn al-Khattab radiyallahu anhu ó ní laqad ra'aytu Rasulullah sallallahu alaihi wa sallam yaljamu wa ma yajidu min ad-daqli ma yamlaqu batnahu àdéhìí àdéhìí máa mú sèǹdó gbé jáde àtiwájú wa Umar ibn al-Khattab radiyallahu anhu. olóhùn ti rí ànábì wa muhammed sallallahu alayhi wa sallam lẹ́ni tó ṣe pé ó ń so nǹkan máa ní ìgbà tí ń lọ látàrí ebi nítorí pé onígàárí eléyìí tó lè wà mú tí ó jẹ tí ó mú kí inú ebi ọmọ pàmò ọ̀gá wa nìyẹn ànábì sallallahu alayhi wa sallam ọjà ni tó ṣe pé inú lọ látàrí ebi kò sì ní tó lè dà sínú tí ó jẹ sínú rẹ̀ òfin ní eléyìí ó túmọ̀ tí wọn náà bá tọ́ bá bára rẹ lónìí nípò ẹni nípò ní nípò ẹni tí nǹkan fẹ́ rẹ lọ́wọ́ rẹ má bọ̀ kẹ̀jẹ́ má bára jẹ́ nítorí pé ọlẹ́ni tí ó ti síwájú rẹ pẹ̀lú eléyìí òun náà lẹni tọ́lọ́ lájú nínú gbogbo ẹ̀dá tọ́lọ́ da anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam abu hurayra radiyallahu anhu ọgbà ìgbà wa kan wa látọ̀dọ̀ anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam eléyìí ti ń tọ́ka sí tí ń bẹ fún ẹni tí kò ní tọ́jú tálákà anábì ni yẹ́kọ́lọ́ fọkọrọ́ olùmọ̀sùnmí ní aljanna qabla agbóníyá ibi yọ xamsẹ̀mí àti ààmì rọwọ́ olùyẹ máa mùsùlùmí ní ibi sàlẹ̀ hasan anábì sallallahu alayhi wa sallam kọ́lá wọn aláì nínú àwọn mùsùlùmí ìjẹ́jẹ́ máa pa àwọn wà aljanna ṣáájú àwọn olówó nínú wa pẹ̀lú nǹkan bí márùn-ún ọdún. bẹ́ẹ̀ náà kọ́mísìmí àti àmì ọgọ́rùn-ún márùn-ún ọdún síwájú ẹ̀jẹ̀ ń bẹ láàrin ìgbà tí àwọn aláìní bá wọ àlìjáná tán fáwọn olówó tó wọ bẹ̀. àlìmáàmù Tirmidhi ló gbà wá ọ̀nà tó ti gbàgbà wá ọjọ́ ọ̀nà tó kún régé eléyìí fi hàn tá a bá bára wa nípò àbí níta nípò tó nǹkan ẹ ká máa wíwí kúwì ká máa rẹrọ kóró kérò tí ọlọ́run ọba ẹlẹ́dàá wa nítorí pé tó bá wọ ọlọ́run òun náà ló máa ṣe bẹ́ẹ̀ rẹ̀. anabi wa muhammad sallallahu alayhi wa sallam wọ́n ti fi hàn wá nínú hadith ètò ìtọ́ka tí kọ́lọ̀ ń gbà déyàn wọ́n fi hàn wá nínú hadith ètò ìtọ́ka tí kọ́lọ̀ ń bá ti dáadáa fún yàn ọ̀pọ̀lọpọ̀ nínú wa àmà bẹ́ẹ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ wọn ní àròjìnlẹ̀ kò dé fún ọmọ pẹ́ẹ́sì kọ́lọ̀ nínú hadith النبي صلى الله عليه وآله وسلم ولمن أصبح منكم معافا في جسده عاملا في سرفه عنده قوت يومه فكأنما حيزت له الدنيا رواه الإمام الترمذي بسند حسن النبي صلى الله عليه وآله وسلم قال الله سبحانه وتعالى قولي تسفنوا أقوى ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ń ó mú kí ahọ́n wọn rọ ọ̀ lè dúpẹ́ fọlọ́ ó ní gbogbo ẹnikẹ́ni tó bá jí sáyé tó sì wúra rẹ̀ lórí pé òun gbádùn nǹkan kan ṣeun arọ òun dángájíá kò sí àmúdi kò sí àárẹ̀ sáìlera kan tó ṣeun láàárọ̀ òun ẹ̀ẹ́mí náà ń di sẹ́rẹ̀bẹ̀ tọkàn rẹ̀ ti balẹ̀ tí ó ti pákáleke kan ìdààmú kan tí ń dà láàmú nínú ọkàn rẹ̀ àìjọ́wò kó tó yẹ ọmọ tó sì lóúnjẹ tó jẹ lọ́jọ́ yẹn gbà tó ti sáyé yẹn orí kó oúnjẹ tó jẹ lónìí ọlọ́wọ́n bá fagbára rẹ̀ ká pátá ẹnìmọ́ àìsàn lọ́wọ́ dénìyà anábìíní gbogbo ẹ̀tọ́ bá rí bẹ́ẹ̀ yọ dàbí ìgbà tí gbogbo ilé ayé pátá lọ́wọ́n bá ti lọ ẹnikẹ́ni tó ti sáyé ọ̀dà bí ìgbà tó gbogbo ilé ayé lọ́wọ́ bá ti pọ̀. ìjà mele ìtòrè torí ọ̀pọ̀lọpọ̀ àwọn adágbádùn ọ̀nà láàmà lo àlàáfíà tání láàmà fi tẹ́lọ̀ lórí ipá àlówó lápò. lọ́mọ ní àtúpẹ́ fọlọ́wọn ọmọ gbádùn fi àlàáfíà kéne àtàmì àdúrà fọlọ́wọn bó yí àlàáfíà rẹ̀ padà kó yí padà kó lára rẹ̀ kó dà módì kó dà ìlera kó dà dáwò kó sàmì ẹ̀ nítorí pé ẹni tó bá rójú lọ́mọ wá ìrójú káàkiri kí láǹfààní owó òfò téèyàn ní téèyàn lálàáfíà kí ló ń fa ni owó téèyàn lè fi rà láàfíà tọ́lọ̀ wọn bá bá ṣe tán láti má fún ọ lálàáfíà wọ́n máa ń gbé ọ láti ọsítù kan lọ sọ́sítù kan wọ́n lọ́ àti ọmọ àná gbogbo owó ìdánù ni nítorí kò ní lálàáfíà torí àlàáfíà ti wó lọ jẹ̀mọ́ ọ̀pọ̀lọpọ̀ kele yìí fún orí ọkàn rẹ balẹ̀ ẹ̀ máa tún máa kàn balẹ̀ ẹ lọ fi àwọn ẹni nítorí pé kí lèèyàn lè ṣe gan-an ni kí ló lè fún yàn lọ sí ti tọ́pọ̀ fìbalẹ̀ kó sí dókítà bá ń dàrú ipa ká lè ṣe kúnú ọkàn èèyàn lọ́kàn èèyàn ọ̀balẹ̀ wọ́lá àdìgbò tó gùn náà sọ̀fẹ́ fún ọ ọlọ́run ọba fi ọlọ́kàn bá rẹ̀ ó tún wá ní tó lè jẹ lónìí kí ni tó kúkú tọ́ ọlọ́run ọba òṣèlú ọlọ́run ọba torí púpọ̀ kan torí ọlọ́run ọba dàpọ̀ má èèyàn lè kà á ń bọ́sibọ́sí pé èèyàn ọmọ yìí rẹ̀ àdúgbò tó lọ́wọ́ bá wa. ọlọ́run bẹ́ẹ̀ lẹ́nu àwọn ni wà nẹ́bí sọ̀rọ̀ bá wà rí ìwà rí sẹ́lẹ̀ àwọn kèfèrí tí wọ́n wá ń bọ̀ tí wọ́n jẹ́ àwọn olówó àwọn ọlọ́lá àwọn abẹnugan nínú àwọn àkùrẹ́ yìí wọ́n wá bá nàbí Muhammad sọ̀rọ̀ bá wà rí ìwà rí sẹ́lẹ̀ wọ́n sì ń tọrọ lọ́dọ̀ ànábì títí ká ànábì kọ́kọ́ pàkọ́ táwọn ẹni tí ń àwọn mùsùlùmí àkọ́kọ́ ni àwọn tí wọ́n ti gbà kọ́lọ̀ wọ́n ti ń tẹ̀lé tàbí sallallahu alaihi wa sallam ṣùgbọ́n ọ̀pọ̀ àìmọye wọn ni làwọn jáláìní wọn ò rọ́wọ́ mú lọ sẹ́nu aláìní ni wọn tálákà ni wọn bọ́lọ̀ ń ṣe máa ń ṣe náà ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn tó bá jọmọ lẹ́yìn àwọn ànábì ọlọ́run aláìní ni wọn máa jẹ àwọn olówó àwọn ọlọ́lá àwọn máa ṣe wọ́n ìsábà fẹ́ tẹ̀lé tọ́lọ̀ wọn ìsábà fẹ́ tẹ̀lé tànàbì àwọn ànábì tẹ̀tẹ̀ bẹ̀rẹ̀ lórí tiwa láti ìjọba láyé ti láyé ti wà ní ìdí nu tó fi jẹ́ pé nínú àní gbọ́ àní gbà agídí láàbà kú ibẹ̀ làwọn olówó máa sábà kú sí. àwọn olówó ti gbà nábì sallallahu alaihi wa sallam wọ́n wá tọrọ lọ́dọ̀ ànábì wípé àwa lẹni tó yẹ kọ́ kọjú sí àwa gan-an lẹni tó yẹ kọ́ máa ṣiṣẹ́ fún torí àwọn olùlòsì àwọn tálákà àwọn ọmọ aláìlákọ méjì àwọn aláìlówó lápò tó ń kọjú sí tí wọn ń bọ gbogbo bá àwọn kan ló léwà jìnnà sí ọ tó bá yẹ kó ọba lè lérú wọn dànù kó wá jẹ́ pé ruwa irú wa láàfù tá a máa ra gbàdí ọ tá a máa wá bọ́ ọ tó insha allah ẹ̀sìn rẹ̀ yóò tàn ló ti ti lọ wájú lọ́ra wa lẹ́ni gidi ọ̀rọ̀ tí wọ́n sọ alẹ́bi sọ̀rọ̀ bá àdìsẹ́là ń gbọ́ ó ti fẹ́ gbà ọgbọ́ ọ̀fẹ́ gbà nítorí pé nínú òwe lọ́dọ̀ àwọn lárúbáwá wọ́n ní anáṣọ alẹ́ dín ní mọ̀lọ́kì ẹ̀sìn táwọn ọba bá ń ṣe iná làwọn èèyàn máa ń ṣe. ní si bọ́ bàbá dé bàbá wa sọ pé òun náà fẹ́ máa tẹ Islam òun náà fẹ́ máa tẹ̀lé fún náà lẹ́bi sọ̀rọ̀ bá àwọn àríwá rẹ̀ sẹ́lẹ̀ ṣùgbọ́n òun náà ní pé gbogbo àwọn àyọ̀ náà ká lé wọn dànù àwọn èèyàn tó jẹ́ dálákà ká lé wọn dànù wọn àmọ́ tó ń bá sáfù kìíní kejì kẹta lórí èkejì gbọdọ̀ jókòó náà wọn wàá jókòó mi lè gba yọ bí bàbá àwọn ọba bí bá ti ń wájú mọ́tíláṣí ọ̀dájú tó gbogbo mẹ̀kúnnù òlu àwọn náà máa ti lọ ẹsì sáfù méje lẹ̀ fọ́ba nìkan táwọn èèyàn yóò kó dé sáfù méjì tó kù subhanallah ẹ̀yàn máa rò pé ní oṣù kẹsàn-án lọ wájú bẹ́ẹ̀ náà nàbì sallallahu alaihi wasallam rò ike tá a bá gba àwọn ọlọ́lá yìí láyè àwọn olówó yìí tá a bá fún wọn láyè tá a sì lé àwọn mẹ̀kúnnù dànù ọ̀dájú ike àwọn èèyàn tàwọn ọlọ́lá tàwọn olówó ni wọ́n padà sí kẹ́ńkẹ́ń ànábì rò bẹ́ẹ̀ ṣùgbọ́n ọlọ́run bá ní ọ̀gbọ́dọ̀ sí bẹ́ẹ̀ ọlọ́run ni wọ́n sọ̀rọ̀ lọ́sẹ̀kẹ́ مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا اللهم بارك والنبي صلى الله عليه وسلم تسور pẹ̀lú àwọn ẹni tí ń bẹ pẹ̀lú rẹ̀ àwọn tálákà àwọn aláìní àwọn alátọ̀kàn àwọn aláì àwọn aláìní nǹkan kan látò lè ná lówó àwọn náà ní kò sì máa bẹ láàrin àwọn tó ti pé pípé ni wọ́n kọ́lọ́ wọ́n kọ́lọ́ lábẹ́ mọ́tímọ́ wọ́n tún pè lọ́wọ́ ìrọ̀lẹ́ tó jẹ́ pé wọn ò fi nǹkan ò fi bẹ́ẹ̀ ṣe nǹkan kan ju bí wọ́n ti ń wá ojú ọlọ́run ọba lọ ọgbọ́dọ̀ ọgbọ́dọ̀ ká ojú rẹ kó lọ́dọ̀ wọn o bí wọn náà wá dání tó jẹ́ pé ilé ayé lọ́mọ wá o. ẹ táwọn olówó bá ti ń gbọ́rọ̀ olúwa rẹ̀ náà nísìn àpò olúwa rẹ̀ ní máa fẹ́ rí táwọn olówó bá ti ń gbọ́rọ̀ olúwa rẹ̀ wọ́n máa rántí olúwa náà lẹ́ẹ̀kan láàrin áhá ọlọ́run lọ gbọ́dọ̀ ó gbọ́dọ̀ tẹ̀lé àwọn ẹni tá a ti ọkàn àwọn ẹni tá a kọ́nu kọ́ra àwọn ẹni tí kì í jẹrán ti ọlọ ilé ìtumọ̀ sí i pé ọlọ́run ọba bó ti ṣe sàwọn kan ẹ̀yin tẹ́ wá wá ń kọ́ ẹni tí máa fa àwọn ya mánà tí máa sàlàyé ẹ̀sìn ọlọ́run ọba fáwọn èèyàn ẹ gbọ́dọ̀ rà láìní ta ẹ gbọ́dọ̀ rà wọn tálákàtà ẹ fà wọn ẹ mú wọn lọ́rẹ̀ ẹ máa bá wọn lọ nítorí pé ẹni tó tálákà látàrí fáwọn sáànà bisalòlá àdìsọ́là sọ pé ẹni tó pọ̀ jù nígbà tí mo wo àlìjáde ẹni tó pọ̀ jù nínú ọmọ àlìjáde àwọn aláìní àwọn aláìní. ọwọ́ àti ní ní kàyéfì ọba ni lọ́kànjẹ́ púpọ̀ láwọn àwùjọ tiwa wípé àwọn tálákà àwa náà la pọ̀ jù ọgọ́rọ̀ ọ̀hún ìwà ti Islam ètò pọ̀jù nínú àwọn ìtẹ̀lẹ́tà nàbì Muhammad sallallahu alaihi wa sallam ìyá wa ti púpọ̀ ó di àlàyé wọn tó sànà kò di àlọ́ làwùjọ yà ọlọ́run tá a fún wọn ti tù wá bẹ́ẹ̀. torí de eléyìí báyìí ẹni bá fẹ́ sórí rẹ tọ́fẹ́ wọkọ̀ ọ̀la tọ́fẹ́ wọkọ̀ ọ̀la tọ́fẹ́ wọ àlùjánnà lọ́la gbẹ̀ndẹ̀ àlùkìyàmà ọ̀nà kan tuntun tí yàn ti rí lẹ́yìn òun náà nìkan yàn jẹ́ mùsùlùmí ó sì máa tẹ̀lé sàlẹ̀bọ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam Abdullah ibn Ummi Maktum radiyallahu anhu ọ̀kan nínú àwọn sàhábà ni arákùnrin ti jẹ́ afọ́jú ọgbà yọ̀ǹda dípò fẹ́ wọlé wá bá nàbì Muhammad sallallahu alaihi wa alihi wa sallam lásìkò ìgbà tó bá yọ̀ǹda kó fẹ́ wọlé ẹnìkan bẹ lọ́dọ̀ ànábì wa sallallahu alaihi wa alihi wa sallam tọ́jọ́ kan nínú àwọn abẹnugan àwọn ọlọ́lọ́ olówó mọ́tà ní ìgbà yẹn ànábì sallallahu alaihi wa alihi wa sallam ànábì ọ̀wá fẹ́ fún Abdullahi ibn Ummi Maktum wọn fẹ́ fún ní yọ̀ǹda wọlé nítorí bàbá olówó tí bẹ lọ́dọ̀ àwọn yìí pẹ̀lú suratu abasa ọlọ́ni abasa wa tawalla an ja'ahu al-a'ma wa ma yudrika la'allahu yazzakka aw yazzakkaru fatanfa'ahu adh-dhikra amma man istaghna fa anta lahu tasadda wa ma 'alayka alla yazzakka ọlọ́ni anabi fàdúró ó tún kọ́ pàpọ̀ ọ̀fàdúró sí akọ́jú tọ́wọ́ abá ó tún kọ́ pàpọ̀ sí i. tí ọba àjọrò ọlọ́run ṣé kankan wà tó lè máa sọ àtìsí táwọn àti gbèrè sọlá ìlú ọlọ́run náà ní tún sọ fún wa àtìsí táwọn ọfàdúró ọkọ ní ìgbà wa pípọ̀ òun fẹ́ wá béèrè ọ̀rọ̀ ẹ̀sìn lọ́dọ̀ níta ni ó sọ fún gbígbé afọ́jú tó ń bá wọlé tó bá sọ̀rọ̀ yọ padà dẹni tó ṣùgbọ́n àwọn olówó ọlọ́lá kan bẹ lọ́dọ̀ rẹ àwọn lọ ń dààmú pẹ̀lú wọn láti sọ fún akólówó yọ gbọ̀yọ̀gbà subhanallah eléyìí túmọ̀ sí pé sẹ́ni máa ń pè yẹn lọ sí díẹ̀ tiwọn lọ́kàn ẹ gbọ́dọ̀ jẹ́ pé àwọn olówó lè dààmú fún yàtọ̀ sáwọn aláìní gbogbo ẹni tó bá ti ń gbọ́rọ̀ tí ti ń tẹ̀lé tí wọ́n bá sọ ohun gangan lèèyàn wa bàbá àjọlówó wà nítorí pé gbogbo wa níwájú ọlọ́run kí la jẹ́ aláìní la jẹ́ torí ẹ̀sẹ̀ yìí bá ti wá jẹ́ pé ìpèpè lọ sí díẹ̀ sì ti ó ní í ṣe pẹ̀lú àwọn ọlọ́lá olówó ni yàtọ̀ sáwọn aláìní ẹ ti fìdí rẹ̀ ẹ ti jábọ̀ nítorí pé ẹni tí wọ́n pọ̀ jù lálùjẹ́ náà jẹ́ ta ni wọ́n àwọn aláìní wọn torí di eléyìí báyìí ẹ jẹ́ ká mójútó eléyìí ẹni tó wá jẹ́ pé kò ní má rora rẹ̀ fún àní ìbànújẹ́ ọpẹ́ ìlà kúrò nínú ọ̀rọ̀ rẹ̀ nítorí pé Ọlọ́run bá ti ṣàánú rẹ̀ ọlọ́run ọba ti sàánù rẹ̀ nítorí àwọn ẹni tí ó pọ̀ jù nínú àlùjànnà àwọn aláìní ni wọn. Yahya ibn Mu'adh rahimahullah ta'ala ó ní hubbuka lil fuqara min akhlaqil mursalin ó ní tó bá fi lè nífẹ̀ẹ́ àwọn aláìní ìwọ náà ti níwà kan nínú àwọn ànábì ọlọ́run wa itharuka mujalasatahum min alamati as-salihin. tó o bá sì fún kọ́ ọ máa bá àwọn aláìní jókòó lọ́lá lórí kọ́ ọ máa jókòó pẹ̀lú àwọn olówó eléyìí ó túmọ̀ sí pé ìwọ náà pẹ̀lú òkú ọlọ́run bẹ nínú àwọn ẹni tó ń bá wa ń sá fáwọn aláìní tó ń rán àwọn mẹ̀kúnnù sá èyí gbà láti jókòó pẹ̀lú àwọn nínú òní fẹ́ tó kú pẹ̀lú aláìní òní fẹ́ bá aláìní lọ́rọ̀ pọ̀pọ̀ ọmọ ní wọn dànù níbi ajá àmì ọ. akọ́lọ́mọkùnmùlá bákan méjì lọ́mọ èèyàn tó ti bá aláìní gbogbo wa jẹ́ sọ́lọ̀ nínú wa àwọn ẹni tó kí já aláìní àwa la wa àwọn ẹni tó ti wọn bá ti lólówó àwọn eléyìí náà wà tó tó àwọn ẹni nínú àwọn méjèèjì àtàwọn tó tálákà èwo lọ́lọ́lá lọdọ lọ́dọ̀ Allahu Rabbul Alamin ewu lọ́lọ́lá jù nínú àwọn a rí i òsì tàbí ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹni tó jẹ́ olówó ọjà ni tí ń dúpẹ́ fọlọ̀ ọjà ni tí ń ná owó rẹ̀ fún àwọn aláìní ó fi ń wọn ọ̀nà owó rẹ̀ láti fi gbé ẹ̀sìn ọlọ́run ọba lọ síwájú láti láti fi mú kí sunna anabi muhammed sallallahu alayhi wa sallam kó túbọ̀ rò kété ha tó bá dé láàrin rẹ̀ àti aláìní ti ń bara jẹ ti ń sọsọkúsọ ti ń fojoojúmọ́ bínú sọ́lọ̀ inú wọn ní ká gbé yẹ̀wò kò sí tàbí ṣùgbọ́n ẹni tó lówó ti ń dúpẹ́ fọ́lọ̀ nínú sójú ọ̀nà tí ó ti kẹ́sàn-án náà ọbọ̀ lọ síwájú tí fi ń ran àwọn aláìní lọ́wọ́ kò sí tàbí ṣùgbọ́n pé lẹ́yìn ọlọ́lá ju aláìní ti para jẹ lọ. bẹ́ẹ̀ a sì lè wò wọ́n síra wọn pé ká sọ yín pé báyà olówó yìí ahun burúkú ni ìka èèyàn ni owó rẹ̀ yẹn ọjọ́ fi sẹ́nìkan láǹfààní kò sì sí ń pẹ̀lú fífi mú ìlọsíwájú bẹ́sìn ọlọ́run ọba wa kọ́ wá ní káwọ́ sí aláìní tó ń ṣe sùúrù tó sì gbà fọ́lọ́ tó sì láyọ̀ ọ̀nà lórí ntọ́lọ̀ wọn bá kọ́ ma ní ipò jíjá láìní tó wà àlewò wọn ti ra wọn nítorí pé aláìní ti ń ṣe sùúrù yẹn ti ń sàmúmára ti ń sàfaradà yẹn nítorí dájú ni kọ́ lọ́la ju olówó yìí lọ nítorí pé olówó yìí amúburúkú yìí èèyàn kéèyàn ni owó rẹ̀ wúlò fún èèyàn kò sì wúlò fẹsẹ̀ ọlọ́run ọdájú pé kò sí bá a ṣe lè wo àwọn ilé ìsira wọn èyí tá a lè wo síra wọn láti wò pé wò lọ́lọ́lá jù nínú àwọn méjèèjì òun náà ní kí olówó yẹn kọjá ní tọ́lọ́wọ́n bá fún lówó ó sì dání tí ń dúpẹ́ fọlọ́run lórí owó tọ́lọ́wọ́n bá fún ó sì ń ná owó yẹn sí ojú ọ̀nà ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó fi ń ṣe àlékún ìrànlọ́wọ́ àti ní àgbéga àlékún fún súnà nàbẹ̀wò Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó sì fowó rẹ̀ ó fi ń ran aláìní lọ́wọ́ olówó dùn pẹ̀lú aláìní ó ṣe ibi àní tọ́nà wọn bá fún tọ́nà wọn bá fi ṣe tiẹ̀ ó ní sùúrù pẹ̀lú ẹ̀ ó láyọ̀ ọkàn pẹ̀lú ẹ̀ ó sì ṣe tọ́lọ́ tó ń ti pé kò ní yẹn kò fi tọ́kàn fẹjọ́ ọlọ́run ọba fẹ́ ní kankan. irú àwọn eléyìí ńlá lè wò síra wọn tí olówó ti ń dúpẹ́ àtàláìní ti ń ṣe sùúrù èwo lọ́lọ́lá jù láàrin àwọn méjèèjì kò sí tàbí ṣùgbọ́n a rí i pé olówó ti ń dúpẹ́ lórí tọ́lọ́ wọn bá ṣe fún èèyàn dáadáa ni ẹni ire ni o nítorí wọn bá fẹ́ ní ti pẹ̀lú owó rẹ bẹ́ẹ̀ náà ni aláìní tó ṣe kíkò ní ìgbà tí ń ṣe sùúrù tí ń sàmúmọ́ra tí ń sàfaradà ẹni dáadáa ni o nítorí pé òbí sẹ́yìn látàrí àdánwò tọ́lọ̀ bá fi bá torí ẹ ọ̀dájú pẹ̀lú kíní kejì wọn ni dáadáa ni tálọ́wọ́ á dáa ni àwọn olùmọ́ni aláìní lọ dáa ni nítorí pé ó ti sùúrù sùúrù pẹ̀lú pé ọwà nípò ẹni tí ń bò káàdà ó sì láyọ̀ ọkàn ọ̀fẹ́jọ́ ọlọ́run ọba sọ ẹnì kankan àtẹlẹ́ yìí lọ́la ju lówó tí dúpẹ́ lórí tọ́lọ̀ ọba ti fún un tẹ̀lé yìí túmọ̀ sí pé ẹjẹ́ ká fi kún ìmánì wa látàrí kápá kọlọ̀ káàkiri jẹ́ni tó ṣe é pé àní máa fẹjọ́ ọlọ́run ọba àní máa fi sún ìyẹn nítorí pé ilé ayé tẹ níyẹn ilé ayé tẹ tá a wà nínú rẹ̀ kéésùn ló burú kéésùn ṣùgbọ́n nǹkan tó burú nínú ilé ayé òun náà ní pé tọ́lọ̀ ń bá fún ọ láyé tó bá fún ọ lówó tó fún ọ lọ́lá tó fún ọ nípò ṣé owó tọ́lọ̀ ń fún ọ ọlá tó fún ọ ipò tó fún ọ kò ní padà jẹ́ kọ́kọ́ dínà kò sí tọ́lọ̀ nígbà burú nínú ilé ayé nù ìdí nù táwọn ẹni ọlọ́run fi máa ń sapá yìí nítorí pé kìí ṣe gbogbo èèyàn tọ́lọ̀ bá fún láyé yìí ní màá ti tọ́lọ̀ mọ́ ẹ̀yin náà wà àwùjọ wa èèyàn mélòó lọ́lọ́run èèyàn mélòó lọ́lọ́run fún nípò níbi tọ́lọ́run máa báyìí nítorí pé àwọn ọmọ wò pé gbogbo kátìkú kátìdé wa níbi ipá wa tẹ́ táwọn òbí sì jáwọ́ níbi ẹ̀ wọ́n láwa náà ń sẹ́nà kájọ lọ́la ni à ń sẹ́nà kájọ lówó ni à ń sẹ́nà káwa náà nípò ni nígbà tí n tó tà wọn tó bá tà wá náà á mà bíi ti tẹ́rí táwa náà bá lówó tá a lọ́lá tá a nípò tábìlì mọ́tíláṣí má ni lójú ọ̀daràn wọn wọ́n sì máa wò wá ni ètò burú nínú ilé ayé mi jàmá ètò pé ká lówó ló burú ètò pé ká lọ́lá ló bá lùmá ètò pé ká nípò lọ́bàjẹ́ ṣùgbọ́n tẹ bá ní sẹ́ńtẹ́sì lọ́lọ́mọ tẹ bá ní sẹ́ńtẹ́sì láàmú fún ma àkàràmọ́kùnmọ́ wọ́n fi hàn jẹ baálẹ̀ lásán kò sí lọ́mọ báwo wà ní tọ́ba jọba wọ́n fi hàn jọba kò sí lọ́mọ báwo wà ní tọ́ba jẹ gómìnà wọ́n fi hàn gómìnà kò sí lọ́mọ báwo ní tọ́ba jẹ pírẹsidẹ́ntì la hawla wala quwwata illa billah ọjọ́ ní pẹ́pẹ́ yìí pé tàwùsàn ní àyàn kò níjọ ẹgbẹ̀rún ẹgbẹ̀rún náírà nù kò sí ọlọ́run ọba ẹlẹ́dàá wa má báwo wá ní tọ́lọ̀ bá tọ́ ní mílíọ̀nìà ọjọ́ ní tó ní mílíọ̀nù òsínlọ̀ má báwo ní tọ́lọ̀ ọba bá tọ́ di mílíọ̀nìà ọjọ́ ní tó ní mílíọ̀nù òsínlọ̀ má báwo ní tọ́lọ̀ bá tọ́ di mílíọ̀nìà. ìdí nu ilé ayé máa ń tàn àwọn èèyàn jẹ tọ́ba ti lè rí pàdé ilé ayé ìkójọ wọn máa wúra wọn kó kò sí táwọn ọ̀jẹ̀ máa ọlọ́run ti tú àṣírí wọn látọ̀dọ̀ tọpẹ́ ìlànà ìṣẹ́ àlàyé tọ̀wọ́ ọ̀rọ̀ ọ̀sàmùnà ọlọ́run ni mo búra èèyàn máa ń ṣe mọ́tómọ́tó ó máa ń ṣàgbére nígbà tọ́ba ti lè kó rọrùn ọlọ́run kọ́ sáà nù wa wọ́n dà wọ́n tún ṣàgbére sọ́lọ́ ẹlẹ́dàá wọn ìdí inú tó kí ọ̀pọ̀lọpọ̀ lówó wọ́n ìsìn náà wọ́n lọ́ àdìsẹ́ lọ́ àdìsẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ìsìn náà máa àwọn mùsùlùmí ni wọn là ń sọ tẹ́lẹ̀ náà káfíìrì tó ṣe òun ó ti pọ̀ kọjá bẹ́ẹ̀ ẹ̀yìn tó ti jẹ́ káfíìrì kẹ́ni máa lọ wà mọ́sálásí káfíìrì gbáńdá aláǹsọ̀rọ̀ mùsùlùmí tí wọ́n ti ń jẹ́ mùsùlùmí jìbìtì kí ló dé tó sí náà ọ̀dára ọmọ pé tọ́ba ti sí náà wọn náà ti káfíìrì torí ẹni tó burú nínú ilé ayé nìyẹn ẹni ó ṣì ó ń gángan fúnra rẹ̀ kéésì téèyàn máa tọrọ èyí tọrọ pé ọlọ́run yà mí lólóṣù ọlọ́run sèmi láláì ṣùgbọ́n dáa ju kẹ́ ẹ níbi ayé lọ àmì èyí tọrọ rẹ o àmọ́ dáa ju kẹ́ ẹ kó nǹkan lé ayé jọ lọ wọ́n ní kí ló dé wọ́n ní torí pé ẹni tó bá já láì ní kò sí nǹkan kan tí ó di lọ́nà láti ṣètò lọ kò sí nǹkan kan tí ó múlẹ̀ láti má wà ní ibi tá a ti fẹ́ kò sí nǹkan kan tí ó mú mọ́ máa ronú àtúbọ̀tán èèyàn lówó wọ́n tún wá pèpè pípẹ́ ẹ máa bọ̀ wá sí náà kò tún wá à ẹ̀yẹ orí ibu rẹ̀ lámì torí di eléyìí talẹni náà tí ọba kọ́ máa tẹ́lẹ̀ mọ́sálásí talẹni náà tí ọba tó máa kàn jáde mọ́sálásí ìwọ ni nítorí pé kí ni nǹkan náà tó fẹ́ kókó àìrójúbọ kí ni náà tó fẹ́ kọ́kọ́ sẹ́yìn kò tó ṣe tọ́lọ́ kò sí. oríṣi eléyìí eléyìí jẹba o akọrọmọkọmọlọ ọmọbẹ nínú àwọn èèyàn ẹni tó ṣe wípé níta fi dànù àbí tí ó máa sọ fún wa pọ̀wọ̀n ni wọn náà nìkan máa tẹ́wọ́ yóò máa tẹ́wọ́ táwọn èèyàn ní mi lọ́wọ́ ẹran mi lọ́wọ́ oríṣiríṣi ọ̀nà làwọn èèyàn gbà tẹ́wọ́ nínú ẹni tó fi tó fi abára máa tó náà ní pé mi mi mi mi ẹni tó ṣe é pé òun tiẹ̀ ọ̀rọ̀ agbábára ìwádìí iṣẹ́ tó wà ó náà ló ń ṣe ṣe fáin bára gẹ́gẹ́ bí ẹni tí wọ́n fi ṣe ẹni tí ó máa tó ààbò ààbò olú ààbò àwọn èèyàn tó ń pè bọ́lé lọ́wọ́ yóò máa wá lo ìgbà yẹn gẹ́gẹ́ bí nǹkan tá à ń fi ṣe bára torí rẹ ní kankan gbọ́dọ̀ kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ àti kó mowó wa owó kíni náà rí ṣé bẹ́ẹ̀ ń gbowó àtọ́ba sanwó ní kọjá fẹ́ẹ́ ẹ wá ń sanwó sákọ́lẹ̀ nìyẹn lórí ọ̀dà tí bàbá rẹ̀ sànù yín tọ́ba yín dàtọ́ náà gbẹ̀fẹ́ rí ti gbà. bẹ́ẹ̀ ni ẹlòmíì bára tiẹ̀ òun ọmọ ẹsẹ̀ gbọ́n náà ń kọ̀wé ni lọ́mọ kọ̀wé sáwọn olówó ni ẹ dákun ẹ ràn mí lọ́wọ́ ìyàwó mi lóyún ẹ dákun ẹ ràn mí lọ́wọ́ sẹ́ni tí ń kọ̀wé pé ìyàwó lóyún ẹrùn lọ́wọ́ ní òní wá kọ̀wé pé ìyàwó bímọ. gbogbo orí ẹlòmíì ò ní kọ̀wé yọ́pọ̀dọ̀ ẹlòmíì ni ẹ̀dàpọ̀ ẹ̀ bá ń bá alágbájá sọ̀rọ̀ ẹ̀dàpọ̀ ẹ̀ ń bá sọ̀rọ̀ ẹ̀dàpọ̀ fọ́nrán mi lọ́wọ́ ẹ̀dàpọ̀ ń bá sọ̀rọ̀ kí wọ́n lo yẹ fún òun wọn kọ́wọ́ tí o a bá nǹkan tó ń wá. oríṣiríṣi lọ́wọ́ anulẹ̀ ayé lónìí táwọn èèyàn máa tọrọ ẹ wá ṣe bẹ́ẹ̀ ni gidi ni bẹ́ẹ̀ ni bá ti ń bọ̀ yóò máa sọ pé tọ̀ ẹ̀ẹ́n bẹ́ẹ̀ ti lè jáde ọlọ́wọ́n bọ́ sọ nípa padà sílé lálàáfíà ẹ̀ẹ́n kankan ó ní máa padà sí ikú ọlọ́wọ́n ti ti àjù rẹ lẹ́yọ kan àbẹ́rẹ́ yìí nǹkan mọ́tò orí òní bẹ́yọ kan wọn náà ti gẹ́sì pé táyì bára lélẹ́ Nàìjíríà lè mú gbogbo orú àwọn kan wọn gbogbo la fẹ́ pàdé kí láǹfààní tó wà ní ọkùnrin fún mi fún mi àpọ́nlé ò sí nù fún mi bí ìgbà nínú gbà làpọ́nlé wà kò sápọ́nlé nù fún mi ẹ̀yà àti tó bá jẹ́ pọ́dọ̀ ọlọ́run ló ti ń tọrọ pé kó fún ọ àpọ́nlé ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó ti gbogbo àpọ́nlé lọ amadeye bá ń sọ fún yẹn bẹ̀rẹ̀ pé fún mi fún mi wàláàbí kò sí àbùkù tó tó. torí ẹ̀ lásán ti bá àwọn àríwá rẹ̀ sẹ́lẹ̀ ó sọ pé ọwọ́ tí ń bẹ lókè ó lórí ju tí ń bẹ nísàlẹ̀ lọ lẹ́yìn náà ti mọ̀ pé òkè lọ́wọ́ afúnni gbé bí ẹni tó fẹ́ gbà fẹ́ àbọ̀bá kọ̀ ìsàlẹ̀ lọ́wọ́ rẹ̀ ní ọwọ́ afúnni ó ju onígbèrè kankan lọ́dọ̀ ẹnìkan onítọrọ kankan lọ́dọ̀ ẹnìkan bébí wípé tó ń ta ìtọrọ rẹ ń bẹ́ẹ̀ni kan bá wà wò sùkùn wípé ìyá ń jẹ léyìí tó bá fi lè fún ní nǹkan kan kò ní gbà. sọ̀hánàmà eléyìí dà púpọ̀ kò ní kò tọrọ sẹ́yìn bá wà fún láì tọrọ kò ní gbà ó sọ pé kí mo sọ fún ọ pé mo fẹ́ kankan. sọ̀hánàmà àwọn eléyìí wọn ni wọn nílé ayé wa yìí. oríṣi mi tún bẹ nínú àwọn aláìní òun náà lẹni tó ṣe pé kò ní kò sí ní tọrọ àmọ́ tí wọ́n bá fún yọ gbà ẹ mọ̀ pé òun tó kéré síta kọ̀kọ̀ òun ò ní kọ̀tọ́rọ̀ tó bá fún ọ tẹ̀ kò ní gbà ẹ̀tẹ́ náà ni pé kò ní gbà nítorí pé ṣé n fẹ́ ọ́sàgbà mo fún ọ àmẹ́lẹ́ẹ̀kejì kò ní kò ní tọrọ àmọ́ tí wọ́n bá fún yọ gbà wọn náà máa wo kàtígórì wò lọ bọ́ọ̀lù ẹlẹ́kẹta òun náà láláìní o kò ní tọrọ àyàfi tó bá ní bùkátà tí o bá ní bùkátà láíláí kò ní tọrọ eléyìí lórí ìlú ẹlẹ́kẹta ìgbẹ́ ìtọ́jọba yìí òun náà ní gbé àwa amarawa dáadáa gbogbo ẹgbẹ́ lọ́ńdà lọ́ọ́ dára rẹ̀ mọ́ tọba máa ń fi nǹkan tí ń bẹ wá jù lọ agbára rẹ bá ta o lè borí ìṣòro yẹn fúnra ara rẹ láì jẹ pé ẹnìkan ràn lọ́wọ́ nítorí dáa jù kó náà kò dojú kọ ìṣòro rẹ kó lọ́wọ́ bọ́ ràn lọ́wọ́ kó fi borí ẹ̀. àmọ́ tí ẹ máa mọ̀ pé gbogbo bó máa ṣe gbìyànjú tó ohun ò lè dábùkátà ìbọn. òun bùkátà kẹ́nìkan tún kún ọ̀ kò burúkọ tọrọ ọ̀ràn lọ́wọ́ eléyìí ní tọ́jọ́ wa tọrọ ọ̀ràn lọ́wọ́ mọ́ kò ní gbígba bára ó sì ní kanra rẹ lábùkù ọlọ́ọ̀bá àwọn ẹni tá a padà sàlàyé wọn oníkàlùkù ni wa náà ló ní ewu wọn lẹ́sẹ̀ àwọn tọrọ pé الإمام الإمام سفيان الثوري رحمه الله تعالى الصرف بأميه ولمن جاع فلم يسأل حتى مات دخل الجنة أنا بقول كان تبي بقى تبي لقى تبي لقى لقى لقى لقى لقى لقى لقى لقى لقى لقى لقى لقى ó ní ọ̀tara rẹ̀ yọ wà lẹ́sẹ̀rẹ̀ ilé ìgbẹ́ lọ́rọ̀ tí yẹn forí láti sọ ó súnmá kọjá pọ́pọ́ lẹ́nu ọ̀kan náà wọn sàhábà ó sì súnmá kọjá pé fàábì yẹn náà ó náà gbọ́ lọ́dọ̀ anábì Muhammad sallallahu alaihi wa kò sí tó burú bàbá jókòó rẹ jẹjẹjẹjẹ rẹ ọ̀rọ̀ bẹ́ẹ̀ bọ́dì ògbé babara òbéèrè kankan lọ́dọ̀ ẹni bọ́dì ọ̀tọ̀rọ̀ ẹrú ọlọ́run bá sì dé tó bá ní gbà tó bá ní ẹ̀fà lọ wọ́n bá tó ṣe kóòtù máa tó wọ́n bá tó kó gbogbo ẹ̀rọ pàtó wọ́n kó tó pàtó wọ́n tó kó tó ẹ̀yìn náà lẹ́nu gbogbo kò burú òkú ọlọ́run kọ̀ wọ́n tọrọ kò béèrè ọlọ́run ọba lọ́kàtì wa bọ̀ ìsìlámù nípa ọba torí pé ànábì Muhammad sallallahu alaihi wa sallam. ولمن جاءه من أخيه معروف من غير إشراف ولا مسألة فليقبله ولا يرده فإنما هو رزق ساقه الله إليه حديث الإمام أحمد لبد بسند صحيح النبي صلى الله عليه وسلم قل أني يعني كان ننوني يوم يا المسلمين تبقوا قولي وابا láì jẹ́ kó ń lọ nága péjọ ó sì rántí mi ó sì fi tèmi ránṣẹ́ kò sí rẹ̀ wọlé mẹ́tàlá ó ti tọrọ kankan lọ́dọ̀ rẹ̀ ó sì kó àwọn nǹkan yẹn wá pẹ̀lú yàgbẹ́rù anábì ni yà gbà ó wọlé ayọ̀rọ̀ dùn ó gbọ́dọ̀ kọ́ pé ìnáwó àwọn orísun sáfà ọlọ́run lẹ́yìn lórí gbogbo tó kó wá bọ̀ ánìkì ní tọ́lọ̀ ọba fúnra ara rẹ̀ kó wá bọ̀ ọyàtọ̀ sí ẹ̀ràn mi lọ́wọ́ ọyàtọ̀ sí gbígbégbá bára àti títẹ́wọ́ táwọn èèyàn tẹ́tẹ́tẹ́tẹ́ rẹ lójó ọlọ́run ọba máa ń lè tó wà bọ̀. nǹkan tó kàn kùtọ́ máa wí ni kókó ọlọ́run ṣe kí ni kọ́lọ́run ọba kò wọlé. ewu ńlá wa ń bẹ níbi ká máa lo àìní wa káfí wa sọ̀rọ̀ àwọn adẹnijọ́ máa tọrọ lọ́dọ̀ àwọn èèyàn pé kún fún wa kún fún wa tó ti pé ńgbà míì àwọn àní ètè páàní ṣùgbọ́n àwọn wà lè fún ni à ń wá lè fún ni orúkọ anabi sallallahu alayhi wa sallam ó ní la tazalu al-mas'alatu bi ahadikum hatta yalqa Allah wa laysa fi wajhihi miz'atu lahm al-imam al-bukhari àti muslim ló gbé jáde anabi sallallahu alayhi wa sallam ni ẹ fún mi ẹ mi mi máa tọrọ mi máa tọrọ yọ padà bí ọ̀pọ̀lọpọ̀ nínú yín títí tí wọ́n fi kú wọ́n máa bá lọ bẹ́ẹ̀ tí wọ́n fi fún wọn wàá pàdé ọlọ́run ọba tó bá ti tọ́ pé nàìjíríà lẹ́ni tí ò ní sí ìkiri ẹran kan lójú wọn gbogbo ìkiri ẹran ló ti fi ṣe bára ẹran mi mi ẹran mi mi àwọn ti ń fún ọ ń fún ọ ń fún ọ ojú rẹ lọ sáà ọ wàá gbé egun dé ẹran mi akramakum Allah nínú àdéhùn anábì sallallahu alaihi wa sallam ó tún sọ ó ti dẹ́rù báyìí gan pé ẹlòmíì ọlọ́run ti bò láti àdúrà rẹ̀ gbà òun gan lára ìrì ti ń jẹ sí mu tí ti ń bọ́ ìyàwó tí ti ń bọ́ ọmọ tí rọrùn níwọ̀n bá agbára rẹ̀ ti ta ṣùgbọ́n kò ní jọ́ sí ọlọ́run àwọn tó jù lọ ní ọmọ ọ̀hún yóò máa wá pẹ́ kó tún kàn lówó kọ́wó kó kàn lówó kọ́wó anábì sọ̀rọ̀ bá àlùsọ̀lá mi bàtà àlẹ́ náà ti àmúwá lọ kẹ̀kẹ́ tọ́rọ̀ fẹ́ iná náà yẹ sọ̀rọ̀ jẹ́ mọ́ra fẹ́lẹ̀ sọ́kẹ́ ọ̀rọ̀ yẹ sẹ́kẹ́ rọwà ọ̀mọ̀ ẹnikẹ́ni tí bá ń tọrọ lọ́dọ̀ àwọn èèyàn pé wọ́n kàn lówó wa ní ti tọrọ ẹni tí ń fẹ́ kówó tòun tó tún lékún sí òkun náà ní tọrọ tọ́ba wọ̀ tọrọ rẹ̀ kọ́ máa ń wọ̀ bá tọ́ba sì wọ̀ tọrọ rẹ̀ kọ́ pọ̀ ọ̀nà náà lọ pọ̀. àwọn aṣáájú wa rí oríṣiríṣi ìròyìn òun náà lọ wá lọ́dọ̀ wọn eléyìí ti tọ́ka sí pé wọ́n bẹ̀rù àti kó nǹkan ilé ayé jọ káwọn wá jẹ́ni tó ti pé wọ́n sọ̀rọ̀ sílẹ̀ tẹ́tẹ́rẹ́ fún nǹkan ilé ayé yẹn wọ́n wá padà lẹ́ni tó kábàámà àkóso kọ́wé náà واستغفر الله العظيم لي ولكم فاستغفروه انه هو الغفور الرحيم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 lẹ́yìn ìgbà tó ti kojú àpò ọ̀fẹ́ bàjẹ́ ọ̀kan nínú àwọn atiwájú wa lórí onáni abdulrahman ibn awf radiyallahu anhu ọ̀kan nínú àwọn sàhábà bàjẹ́ sa'ad ibn ibrahim ọlọ́run ọba kó yánú sí ó ní mo gbọ́ tí bàbá mi sọ̀rọ̀ yìí níjọba ó ní ó ti yẹ abdulrahman ibn awf ipa ààrẹ wọn kò ń jẹ wá bá abdulrahman ibn awf lọ́jọ́ kan ó jẹ́ àlàyé kù lọ́ba bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sẹ́kùn lẹ́yìn máa tún tẹ́ bá ló ń jà bẹ́ẹ̀ máa rẹ́ nù ẹ̀rí ní gágá ìnitọ́ ó ti máa sàn lẹ́sẹ̀ lẹ́sẹ̀ ẹ̀ lómi yóò ti máa sàn bọ̀ látàgbá yóò ti tètè nítorí kó jẹun kò ti kàlà aláì fi jẹ tó Abdulrahman ibn Awf lọ́ba sí ní sọ́kọ́ faqal ọwọ́ àtọ́ba ìṣe kó ti la Hamza wọ́n pa Hamza ẹ̀gbọ́n bàbá Ànábì Muhammad sallallahu alayhi wa sallam lójú ogun. فلم يوجد ما يكفن به أعرض ثالث فلا كتوز من تساريره إلا ثوبا واحدا أفضل يقلال بني أقول بني وقتل مصعب بن عمير مصعب مع عمير وتبقى هنا لجوبه فلم يوجد ما يكفن به ààrà lọ tá a lè fi si láyé tá a lè fi si lára kátó ṣe sínú sàárè ìlà dẹ́wọ̀bẹ̀n wá ìlẹ̀ afáfẹ́ ẹ̀yọ kan tí ń gbé kátó wà lọ́rùn rẹ̀ ó náà nìkan ló ní láyé. ó ní ولقد خشيت أن يكون عجلت لنا طيباتنا في حياتنا الدنيا. أنت wọn náà ní kọ́ máa jẹ pé gbogbo orí tiwa lọ́lọ́run fẹ́ fún wa láyé káwa lọ àlùkìyàmà lọ jìyà àwọn arúgbó jẹjẹ báyìí à ń bẹ́ẹ̀ nù gbádùn báyìí àwọn sàhábà ńláńláńláńlá sàábì lọ náà wọ́n ti kú sáájú tiwa àwọn òlérò gbádùn yìí wọn ò ayé ìjẹ gbogbo táwa ń gbádùn lónìí wọn rí lágbájá kú aṣọ ẹyọ kan náà ni tàmẹ̀dù náà kú aṣọ ẹyọ kan náà ni ṣé èsì pé ọlọ́run ọba ń dẹ wá pẹ̀lú ìgbádùn táwa gbádùn yìí ó ti ń pa bàbá lẹ́kùn ni ó ọjà àlọ́ yẹn kì í ó tún bẹ̀rẹ̀ sí ní sunkún lọ. akọ́nàmọ́ kan mo gbọ́ ẹ rí i pé ẹ̀yàn máa sọ pé ìsàlẹ̀ ọ̀rọ̀ ọlẹ́gùn òfin ṣẹ̀rí àsọ pé ìsàlẹ̀ ọ̀rọ̀ ẹ̀sẹ̀ ní máa bá dé lọ́pọ̀lọpọ̀ tó fi àsọ ọ̀pọ̀lọpọ̀ mo lówó mo lówó mo lówó ẹ̀sẹ̀ yìí máa bá dé nítorí pé kásẹ̀ pé owó yìí kìí ti kọ́ wá gbọ́nà àbàjẹ́ òfin ẹ̀tẹ́tù òfin ẹ̀tọ́wò òsì tí ó lọ sùn fún owó orí gbogbo á máa ṣe káràkátà náà lọ sí ẹnì pé gbogbo káràkátà tó ń ṣe tó fi dolówó tá a bá gbé sórí àtẹ̀ṣẹ̀ríyà yọ yà ọ lẹ́nu pé púpọ̀ nínú tó ń ti kan haram torí ẹni ṣẹlẹ̀ àti sọ pé ìpìlẹ̀ owó gan lọ́pọ̀lọpọ̀ haram náà pèlè sẹ́yìn sọ pé ìpìlẹ̀ ọrọ̀ ọlẹdùn ìpìlẹ̀ ọrọ̀ nínú ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ haram àyàtọ̀ ní tọ́lọ̀ ń bá ta ní tọ́ba gbọ̀n yẹ́pẹ́ yẹ́pẹ́ yẹ́pẹ́ yẹ́pẹ́ gbogbo ìtọ́jú ara mi tọ́ bọ́ lọ́wọ́ gbogbo ìtọ́jú ara mi tọ́ bọ́ lọ́wọ́ irú wọn ní ọ̀rọ̀ náà lọ. torí rẹ̀ Ibn Mubarak olùmọ̀lá ni قل إنك تعصي كي تنال الغنى وليس تعصي وليس تعصي الله كي تفتقر قل أأ صوفني báwo ló ti ní sẹlọn tó tó dolówó ọsẹlọn náà ní tó tó dolówó ṣé sísẹ làwọn èèyàn sẹlọn tó fi jẹ lóṣù ṣé ẹsẹ̀ kan lèèyàn máa ń tẹsí bí dálà rárá tó ara ilé yìí ló ń fi ọlá tẹ́ ń bẹ fún àìní hàn lórí mímu. nínú àwọn ẹ̀kọ́ tó yẹ kí ẹni tí kò ní kó mójútó kó lè bá rọ́nà lọ láyé ń bí lọ́la náà lè gbé àgọ́dọ̀ ẹni tí ń kò bá gbé ló wù bẹ́ẹ̀ òun náà ló wù ló nìkan ọlọ́run ló wù bẹ́ẹ̀ òun náà ló wù ló nìkan lọ́lọ́lá ọlọ́run ló wù bẹ́ẹ̀ oníkàwọ̀ jáde tí kò ní àgọ́dọ̀ ala kulli hal adúpẹ́ fọlọ́ lórí gbogbo kò yóò gba bàbára wa ọ̀nà a'udhu billahi min ahwali ahli an-nar ṣùgbọ́n àǹtá di ọlọ́ kọ́mọ́tì kọ́rọ̀ tí wọ́n dàbí káwọn ọmọ náà tọ́ba ma lórí àìríjẹ àìrímu tó nǹkan ọ̀sẹ̀ pẹ́rẹ́ kọ́mọ́tì kọ́rọ̀ wọ́n dàbí káwọn ọmọ náà àmọ́ gbogbo gbà alhamdulilah alhamdulilah bákan náà nínú ẹ̀kọ́ òun náà ní pé a gbọ́dọ̀ wa sùn ẹnì kankan nínú àwọn èèyàn ọlọ́run ọba nìkan láàmú afẹ́jọ wa. màmá sọ yìí pé ẹ̀wù tọ́lọ̀ ń ṣe fún mi kọ́lọ̀ wọn wá ṣe fún mi báyìí tó fi àjẹ mi tó fi dá bẹ́ẹ̀ òkè àtiwọ àtàwọn ẹ̀tọ́ ìjọ àtiwọ àtàwọn ẹ̀tọ́ ìfẹ́jọ sùn kí ni kí ni kí ni yàmùyàmù yín lè ṣe kọ́lọ̀ kí ni ń tẹ́ ẹ lè ṣí kọ́lọ̀ àbẹ̀tún kọ́ sálẹ̀ fún yà. torí ẹ ìyẹn ọgbọ́dọ̀ fẹjọ́ rẹ̀ fún ẹnìkan àyàfi Ọlọ́run ọbẹ Ẹlẹ́dàá o nínú àwọn ẹ̀kọ́ òun náà ní ife tọba tọba kàrá ìgídá téèyàn ọba tọrọ nǹkan kan lọ́dọ̀ ẹnìkan ẹ má tọrọ ju ní kájà lọ. nísìnyí mo ń kó kájà kẹ́nìkan fi ẹgbẹ̀rún márùn-ún mí lọ́wọ́ tọrọ ẹgbẹ̀rún mẹ́fà lọ́dọ̀ rẹ̀ mẹ́wàá márùn péré torí pé ìǹbá ti tọrọ gan tí ọba ti tú láti tó bẹ́ẹ̀ lọ yẹ kí a máa ṣe nínú ìgbésí ayé wa torí ẹ wọn wá ní kí la lè máa tọrọ sí ike kó ràn wá lọ́wọ́ ó yá lẹ́tà ń gbé ilé ń gbé kó ká dá ife ká sanwó lé fún lé àwa náà ti ṣètò agbára wa lọ mí ní mo á lọ gba fúláàtì mí ní mo lọ gba báńgálò kágara mi ká kọ̀ka aláìmọ̀ àwọn ara rẹ̀ tí ìsakọ́ jìyànú níbi lọ́yẹ̀ kí n lọ wá yàrá àti pálọ̀ ọmọ mo bá níyàwó dáńfó ni mo wà yàrá ẹ̀ ọ̀ka ti tó kò ní ìdí pé kéèyàn lọ dáwọ́ lé tágbára rẹ̀ ọ̀ka àwa nílùú tó jẹ́ pé o ti lè rí lẹ́gbà tí ò ní ju ogójì ẹgbẹ̀rún lọ tó tún jẹ́ bóyá three bedroom flat wọ́n wá lọ gbalé ẹgbẹ̀rún ọgọ́rùn méjì lọ́dún ọwọ́ ń kọ lẹ́tà tí gbogbo èèyàn fẹ́ ràn mí lọ́kìn sanwó lé bàbá olè yan mí lẹ́nu èèlò lẹ́gbà lé ọgọ́rùn-ún méjì ẹgbẹ̀rún náírà ọ̀pọ̀ wọn rẹ̀ ọ yẹ kí ọjọ́ ó tiẹ̀. torí kọ́ lọ́wọ́ bọ̀ fẹ́ kí èèyàn máa dáwọ́ lé tágbára èèyàn bá ti ká. tó bá jẹ́ pé wọ́n bá ti bó ṣe mọ́ wàhálà ìjọ ràn lọ wọ́n pọ̀ ah, kò sí dágbára rẹ̀ lọ ọràn lọ kó wá jẹ́ kórìí bẹ́ẹ̀ náà lọ wà ẹrú ọlọ́run kan wá sọ pé kó ń ọ ilé yẹn ọ̀dà tó wá máa gbé bì títí ìgbà tọ́lọ̀ wọn kó kó wọn náà láti rí tó kù fún ti máa bákan náà nínú àwọn nǹkan eléyìí nínú sí agbọ wa wọ ti ẹràn mi kò sí tó burú òfin ọlọ wọn o ò bùkátà kan kówó lé ọ lọ́wọ́ àdírẹ́sì bàbá ń lẹ́yìn kọ́ lọ́bọ̀ tán ẹ dákun aṣọ tí wọ́n sọ ọ̀run irú aṣọ wo lọ́n fẹ́ irú aṣọ báyìí wọ́n ra aṣọ fún gbé fún ọ lọ́dọ̀ tẹ́lọ̀ fún ọ wọ̀n oúnjẹ tí ń jẹ ni ẹ bá ra múdù mélòó èlùbọ́ ó sì jẹ àgbàdo náà ní ẹra fún alihamudulilayi wàhálà ti ń gbòòrò kó tó ti ẹ kéde sí ayé ọmọ lọ àmọ́ tó bá ní lálásán tẹ́lẹ̀ owó ní kọ́ńtà fún ọ nǹkan méjì wà náà lọ́wọ́. bákan náà nínú àwọn nǹkan òun náà ní pé ká jẹ́ ni tó yọ́nú sí ń tọ́lọ́ sí fún wa ká sì máa dunnú. ká máa dunnú nítorí pé ìdùnnú gàdàgàdà ó tó bọ̀ ọ̀pọ̀lọpọ̀ àárẹ̀ tí ọba ṣe wá látàrí báàlì. nínú oògùn ọ̀pọ̀lọpọ̀ ọ̀bànújẹ́ ni kéèyàn máa dunnú tẹ́ǹbà ń dunnú àárẹ̀ káàárẹ̀ òtún ní jẹ́ ti yín ẹ̀ kúkú ní tẹ́lẹ̀ náà ètò wọn fi ìbànújẹ́ bàtàrà mi jẹ́ kí n máa dunnú kí n yọnu sọlọ lórí sọlọ wọn bá ti fún mi. bákan náà nínú àwọn nǹkan eléyìí tá a tún gbọ́dọ̀ mójútó òun náà ní pé ká má ti torí àìní ká kọ́ lẹ́ni di sísin lọ ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ẹ ṣe mọ adítẹ́lẹ̀ náà wọ́n ti wọn lọ mọ́tíláṣí mọ́tíláṣí kí ni wọ́n lọ. àwọn òbí lẹ́nu ẹ̀ fún àwọn ọ̀dọ́ agbọ́dọ̀ sí lọ agbọ́dọ̀ kágara agbọ́dọ̀ kọ́lẹ̀ níbi ìgbà sí lọ bàbá wa kápá fẹ́ béèrè pé kó ràn wá lọ́wọ́ wọn láwọn ẹni tó yẹ ká máa béèrè lọ́dọ̀ wọn bí àwọn bàbá wa bí màmá wa ọ̀rẹ́ wa ọmọ àyà wa mọ̀lẹ́bí wa ìyekan wa ará wa àwọn ló ká máa béèrè lọ́dọ̀ wọn ẹ má lọ́dọ̀ ara dà nítorí pé ṣe ń ṣe táwọn ẹni tá a dá pọ̀ sílẹ̀ ìbá ronú àwọn náà ò lè fi ń sàwọn nítorí pé bàbá kan sí sínú ló dùn pé àjọ lọ ìyá kan síbẹ̀ ọmọ ìyá kan síbẹ̀ ọ̀rẹ́ kan síbẹ̀ bẹ́ẹ̀ náà làwọn mọ̀lẹ́bí wa ti yé kan wa ti bá kan wa àwọn eléyìí lọ yẹ kẹ́ ẹ lọ béèrè lọ́wọ́ lọ́dọ̀ nígbà tẹ́ bá yẹ nígbà tẹ́. fáma ìpè tá a bá ṣe sùúrù lórí àìní pẹ̀lú òkú ọlọ́run èèyàn máa ń padà rẹ́sàn rẹ̀ nù àlùjẹ̀lẹ̀ kọ́lọ̀ ń ọlọ́run bá kó jẹ́ ká lè máa sàfaradà lórí ipò yóò wù sábà bára wa kó jẹ́ ká lè máa dúpẹ́ lórí àwọn oore tó ṣe fún wa ọlọ́run má ṣe wá lẹ́ni tí ò ní mọ oore ó sì má ṣe wá lẹ́ni tí ò máa bára jẹ́ akramakumullah òní ti fi ọjọ́ jùmọ̀á òun náà ní ọjọ́ tí í ṣe ọjọ́ keje nínú oṣù ọlọ́run ọba al-Muharram ọ̀la yọ̀ọ́mùsá òun náà lọ́jọ́ kẹjọ ọ̀túnla yọmul ahad ọ̀nà níjọ́ kẹta ní ìgbà tí ìjọ mẹ́rin ti ń bọ̀ sí ti ọjọ́ àtìní òun jẹ ọjọ́ kẹwàá nínú oṣù al-muharram ọgá wa nabi wa muhammad sallallahu alayhi wa sallam ó ti wá lórí kòkòrò káma kẹnuru aṣọra ní gbogbo ọdọọdún nínú oṣù al ṣùgbọ́n àwọn sàhábà. onye ní aṣúra tẹni ká máa ṣe arípa àwọn ẹni tí kìí ṣe mùsùlùmí ya pàṣẹ wọn. anábì sọ̀rọ̀ bá àlùsọ làǹbá ní tọ́lọ̀ ń ti ń sẹ̀mí lọ́dún tí ń bọ̀ máa na dáadáa máa tún ẹnu ró kẹta. nínú ẹgbà wáyé wọn bí mi di ọdún ń yìí. ti dòfin àti kẹsàn-án àtọ́jọ́ kẹwọ́ tọdún yi, ọbọ̀ síjọ́ aláàjì ti ń bọ̀ yìí ati ọjọ́ àtìní ìjọ tẹ̀lé ẹ jẹ́ ká kópa láti àwọn ọmọ wa kòkòrò láti ṣe àwọn ìyàwó wa báwọn náà má gbẹ̀yìn bẹ́ẹ̀ lópin ìgbà tó bá ti fi wọn ò sí nípò tí kò ní lè fẹnu ń sìn ọ. nítorí pé ọlá ńlá ń bẹ kọlọn dà kọkọ pa àwọn ẹ̀ṣẹ̀ wa rẹ́ fún wa nínú àgbọ́yé tó ti wà ní ọkàn àwọn èèyàn àti ọpọlọ wọn tẹ́lẹ̀ o náà ní pé sìyàmù àṣúra ìkẹnuró káyókáyó ni wọn ló ní í ṣe pẹ̀lú pé ká jẹ àjẹyó àjẹyó àjẹránkùn wọn wá gba àdéhùn àwọn alábẹbẹ wọn ní alimami Bayhaqi rahimahullah ọgbà wa ìgbẹnikẹni tó bá fi lè bọ́ àwọn ìyàwó rẹ̀ lábọ́yò ní ọjọ́ àṣúra ọlọ́run ti bọ́ náà yò lọ́jọ́ péjà kìíyàn ṣùgbọ́n kò péjà yẹn àdúgbò fọlọ́ torí rẹ̀ àṣúra tá a bá tẹnu rọ́sẹ̀tì fọlọ́ ń bẹ̀ bá ń tẹ́ ń sin nínú Ramadan nínú àlàáfíà ẹ má jàdí ara àṣúra yìí náfìlà yìí síbẹ̀síbẹ̀ ètò dáa ọ̀nà ìlànà tí ọba ṣe kọjá sáré láti ti dàníyàn ká tó sùn àmẹ́ni bá gbàgbé tí ọba dàníyà lọ́gbà àárọ̀ ló tó rántí kò sí tó burúkú ọba ti jẹ kankan kọ dàníyà láàárọ̀ náà torí pé náfìlà bẹ́ẹ̀ láti ní tásùá bẹ́ẹ̀ náà láti ní àṣùrà ọlọ́run ọba ó fi ipa wa ká ó jẹ́ ká lè ṣe ó sì gbà lẹ́sìn lọ́dọ̀ wa kọ́mọ̀sì kọ́ ti fi wà lọ́wọ́ gbogbo dáadáa ayé àtọ̀síyàn ọlọ́run ọba kó jẹ́ káwa náà ká nípìn ó kéré ni ó tóbi ni ọlọ́run dákun má ti káwọ́ nípìn níbẹ̀ ọlọ́run kó ti dáadáa fún aláyé kó ti dáadáa fún aláwòkéyà àwọn òkú mùsùlùmí kan ti kú ọlọ́run bá dákun bá àkùnrí jẹ wọn ọlọ́run bá kẹ wọn bá kẹ wọn ọlọ́run bá wà sí wọn lọ́mọ àlùjẹ́nà nínú tọ́lọ̀ fi pa wá láti tó ní ká máa ṣe fún aṣíwájú wa nàbì Muhammad sallallahu alaihi wa sallam òun náà ní ká máa ṣe àsọ̀láàdì torí pé ọlọ́run àtàwọn mọ̀lẹ́kà rẹ̀ náà wọ́n ṣe àsọ̀láàdì fún nàbì Muhammad sallallahu alaihi wa sallam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 وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم كن لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها وأصلح اللهم لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله